لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول الله فإن الله هو الغني الحميد بارك الله فيك وجزاك الله خيرا آه، إخواني المسلمون أحييكم بتحية الإسلام تحية رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى يقول الدكتور يقول لنا الكلام نعم قلت له حضرتك الأولى من الأولى من يوم فبراير 9 2018 islamic calendar 1439 ko karatu adehi aya 9 aya kella aya kella yana doki demi ke ni qur'ani mati boko kile ndo ka bala kan fi ko ndo kan ke ba ke dungune kan ke di karatu ko hon ka do kala ngabo mune style karatu ka tene kana cha ba jo ile na bola ni ko kala ayo mẹ́rin ọjọ́ akọ́ṣẹ́ kàràtí ká mọ́ káàánú òkè ńà níbi kọkàtí kí wọ́n lòlẹ̀ lọ́lẹ̀ wà kẹrẹ bá mọ́ máa bì ayé ẹ̀kẹ́ lágídẹ́ yìí iná wọn bá ẹ lò ẹ́ muhammadu ẹ̀wọ̀n ijó mi ẹ̀wọ̀n bá ẹ iwu ẹ̀wọ̀n udo huyo tabali kikerebe amene toba dini wa kidai ojale lola mi kafiri enwe jomi enko na gbakuro ngone ka gbakuro ngamene toba wa awo ikere ba mene soba dini wai ko ya nabi muhammadu ba mene ola o bi ko joda jomi legde a jomi le ko joda tumo ba o yo ya mar yo male do reda bili takate ko yo malu de mudu ele yango o mai mi kena dini kene ju kesa dini e kenu bojile ole kisha mwaka jomo jodu ni kikare boye wai kamace na dun a eh, yati na yana numan ma to anibi muhammadu ba mi no yi ma gbe kuma le ba mi bi oji gaskiya ishe na la wo fite ju an yi omi ta bale ki karabo ma ma ye o temeje ye lile kama gbọn ne dimi dimi kọjọm du kẹrẹ ba o ẹ̀hún lẹ́ ńàláwà anyádòlùká ọ̀yá aláwọ́wà ìkàràtíkì dẹ́ àbájọ rẹ̀ aṣàlẹ̀ àti mẹ́lì kìtù ọwà yìí mẹ́lì àbẹ̀ mẹ́lì àyí tọ́ ọ̀làlẹ́dẹ̀ tó dábálà máa dọ́ yọ́gbùnmẹ̀ ní kùrọ̀ áni mẹ́dọ̀ọ́nú sílísílí mẹ́ àgbàlùkà yá kò yíun mamogia ene hoge magezo keneke marome amane otogba adini wakide ta ko yodo yima ngomai ama yomai lelelelelele malalo yogo siu madaba lalo yogo siu mama kule dutodi ojo mbi akule lekuma duyi taki mdugbo yile ngoma ayalede na ayekela suratul Azab. سورة تاتي تاتي كو أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذا جاءتكم جنود إذ جاءتكم جنود عليهم وسلم روحا وكان الله بما تعملون بصيرا الله يعني يا أيها الذين آمنوا أو أما بغنوا كده نجو كما بدينا نبي محمد واذكروا نعمة الله عليكم مريا ورايو تميجيك الله هنا تشمومة يا أيها الذين آمنوا مدما دونا يا اذكروا مريا اذكروا مدتبيكي جمع وايزي اذكروا مقولا مولا ها اذكروا مدكبيكي جمع ولا اذكروا مدتشامي كافري kumatene malkadini mede medutuma wazi metuma oheola kidai oheola leo nde nicmatallahi alaikum urayo temejikozwa cingame hoja nebi muhammadu ngurile deike onde iz jaatkum junudun o segbakami soja kó yẹ ta ń gbóyóyóyòyì ọlọmọ lóòtòjì conversion of infidel conversion of infidel in medina in the lifetime of prophet muhammad sallallahu alayhi wa sallam àmì káàbìrì màálùmá yọ kó àmì yehud ùchẹ̀ùchẹ̀ máa fami kafira to dey makka under the leadership in abush sufyan alayhi rabi allah minike <laughs> ikele badini islamatan kilido huwa mikafiri o na 10000 kwa mikwe mikafiri makka tako gule achane ami ami bo benu nazir me doka go benu nazir abe gidei ami yehudu mati ami jiu mati uche ka kwe amoja ami jiu de e atoma bobo yile ite ngini ngo katoma de ojana ile ngini ki london eye ama tɔ ma ka ma yɔwɛ london tani o yɛlɛ ta kɛ ne ki wue wa òun ti bó di tony blair amewo kó kɔn medina oyiya nebi muhammadu majɔ iya tɔmɔso yama ni wa ɛhun mu da kuma lo ya ne lɛ ìní factor ti jẹ́ àmì káàbìrì àmì yíwò wọ́n mẹ́ka àmì factor lẹ́ ìnùgbé kìsìrì lóòwú màrá májàjọmọ́ ìyẹn ìyànà bí ma gbọ́ kwébi history e ọ̀takàdà dìní ma ebi old testament kàkíní yí anẹ́bì yóò títàlá kọjọ́ anya pọ́wí ilẹ̀ ó yá nà ẹgbòkí dóbínò dẹ̀ kìsì dóbínò màtá yẹ́ ẹ̀ otu medina ọmọnwa n'ebi otitala anyanwụ a abụọ n'ebi otitala anyanwụ a ama ama iji ogide yi ama asuboki ma agụ ụka gịnị yi iji ma agụ egbo iji ma agụ onye ọlụ ọhịa ekwu ochie ìyàmà níbi dúkìtà wá ìzámà ní ẹmà ẹ̀rọ ẹmà yìí ìṣàkó òdòrò yìí máa ká níbi ọjọ́ dẹ̀ ẹ̀ẹ̀tẹ̀ ń wọ ọmọ yíò ní ṣe máa ká níbi ọjọ́ ká dẹ̀ ẹ̀ẹ̀tẹ̀ ń wọ ọmọ yíò ní ṣe anábì musa ẹ̀ọ̀mà ìfòdù yìí anábì isa ẹ̀ọ̀mà ìfòdù yìí anábì dáwúdà ẹ̀ọ̀mà ìfòdù yìí anábì suleimanu ẹ̀ọ̀mà ìfò àmà níbi forty thousand prophets of allah ẹ̀ọ̀mà ìfòdù yìí àmì sọ́mu àníbi òkítẹ́lá àdọ́ máa wá ní ma gba ihò takadama àníbi ẹlẹ́mìnà tí a mi yíò yà ń yá kóòdù rẹ̀ ní olùkàídé old testament yà débi new testament táàkà máa àmì yíò lẹ́mà tí ní ráyò yá nẹ̀ ogbòkìdóbìnà adẹ́lẹ̀ ọ̀tí medina kí jẹ́ a otitala kitewe ema mitako ama anibi a ema mitako duwi abi so ya na gudo bino anibi la na ko duwi baka akanya ko yomo abi je he wa anibi ja ko duya ako yomo la mama kani je un la na anibi la do ko anibi ya ko du maka edu ku maka yi e ko yo je medina ma testa anibi yi muhammadu magato anebi ya si atowe mayungi wategen ama acha mi arabu tanye juje kai boye kama yo kuma jene dunia uma ojuna da nebi ko do rei oje je kanu je bitin oje biti ko je ma teju pe ma gan ko joka ege hi bible ojo akun gbedi eh, eh, ibrahim lo lazik yeni to lazik iketenu Ongango baby Ibrahim Lola Ismail, I will make him a great nation, and he shall be a father of twelve nations. Gbogbo ọ̀la ìdòwe book of Isaiah, Deuteronomy, ẹ̀wọ̀n yẹ New Testament, chapter uh, thirteen verse forty-four. 2044 43 to 44 Allah wọ́n dàbí ọ̀la yìí repeat kàkí ni I shall take the kingdom of God from you people of Israel and giving it to another nation. Which nation? dama ọjọ́ kàrin abraham akọ́nà ìbí ẹgbà lọ́la isaac ìbílẹ̀ ìpẹ̀ kó ìṣẹ́ bí àmọ́ ọmọ àníbì àníbì àníbì papọ̀ atọ ismail i have heard you ismail onúgbòmọ́ ìbí ẹgbà i will make him a great nation nga wọ́n yá make ele a great nation kẹ́gẹ́ ngùn màkà yìí book of genesis chapter eh, twenty verses fifteen to upwards tó bá ti twenty one alukɔdu anyadɔ hɔn gbodza ne israel sɛki anyadu hɔn ni arab abi dumuma le ŋutɛ wɔn ne bi muhammadu ɛwɔn ne bi muhammadu lɛ lima se yema ko bɛ nita machine mɛ yɛ yɛ ma yɛ ne ba kɛ hɛ ŋɛ ahɛ amama ne bi muhammadu ama ama ama ɛtɔ asunya kɛ tunge macho memang hekene amagba ni yene duke atiti na dimbi elete ne kama uguji na gola nyonyo eh uguji le mate ona du matraya ne bi magora ne matraya ne bi magwo mamo kada ne o matraya ne bi magmo kada ne o ona matraya ne bi medina kuma ne bi eliminate mamdu kpako ina ye matraya kuma do kpako ìṣẹ́gbà ma dẹ́ níbi ká ma tòdó ká lọ ma kẹ́ ọ̀yọ́ ká ma agreement ṣe ká ma àwọ́rú ṣe àmá ká ma nìhàn ìpọ́lá ma akújàbú ẹnu ẹ̀kẹ́ kújàbá àmá pìtí àyàndọ̀ ọ̀hù ìjà ìhùn ìjà lẹ́mọ mi ṣe ní mùmá ẹ̀ṣẹ́ ní mùmá ma dẹ́ níbi ẹ̀ tòdó ká ma níbi àjẹ́ anabi kɛ mu amɔ amɔ gbe o yɛlɛ lo kaba yi kɔ ama akobo kɛ nɔma yi o ma lo kaba yi wa kama awa ro yi kama aŋɔro tseke ŋgɔ ewa ka nebi yɛ awa yi ma mo okute okute le bi mu du no yɔ do atɛ ɔwɔ mi du bada ne tɔmɔ ma ogugu tɛŋa nebi ɔla ɛrɛ ɔdɔ ga okute le ma mu du bada ne abo atali da mi yu okute le abi kɔkiri le gbɔ yin ɔgɔ yi anibi ukwu gị tọrọ na ogenegide ma ka ọ chekwa tọmọleki ya nna nibi sallallahu alaihi wa sallam plan ile ka ma na lu ma ko yo gene gide yi elu ka ma na lu yi ojo ami labari odunga nibi muhammad onna du matra nibi le yi won lo nya ya ma ka do gbo o e ma ona plan ni ojo ami labari odunga nibi muhammad labari ngojo dunga nabi muhammad wi nga nabi ya al hashr o jadde suratul hashr ojo manno boyan lete al hashr e amune do ya bagiti ma manno do re ma manno do wallazi akhraja alladhina kafaru من أهل الكتاب لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم غصونهم من الله شيئا فأتاهم الله من إلا تيكي جدتا إيه تيكي جدتا إيه يوددو النبي أمانوتا ẹ̀dọ́ máa lẹ́gùn àná máa máa yá jẹ xaibara ẹ̀dọ́ máa yá jẹ xaibara lẹ́wọ̀n máa yẹ kí àpò eré bùyọ́ làwọn àjọ̀mọ́. mama nubi ho medina te enuma manuma komo te un madini ti plan abile ma ni ya ni bi ajuja ma obo ya ni bi ajuja ma adina ni bi palogo ya ne te papo amai ma te nu panyo mami ye yu ya yo mami ju okadeke alu te jo alu te de alu ma jamu yo yo ma manya ce yi bika níbi nomadu ya maa màká níbi àníkẹ́ nù páyó ó yá na mẹ́dínà gbogbo kí àníkẹ́ námàdù òun ìtumọ̀ n'i lè mẹ́ ìwọ̀n níbi mẹ́dínà kẹ́lẹ̀ máa ló yọ máa ló tí ka ètè kàná ní káàbìrì gbogbo ayé ìjàpá níbi muhammadu kàmá ọjẹ́lẹ̀ kò máa gbọ́ àmẹ́nà òjì ayé lédè àmì yíò àmì yíò rí àmàjọ ọ̀gá bá amẹ́ríkà yìí àmàjọ ọ̀gá bó london yìí ọ̀nà mi ni gbogbo dúkì nù pàdé àmàlẹ́yọ̀ mọ́ alùpẹ̀ máa máa nọ̀ ọ̀rẹ́ àbà máa pa máa pa máa pa anu ogun kɔkɔ kame adudu ya ya ma nɛ tiɛn kamɛrika ti yin ni dɛ ɛgbɛbɔti amɛrika ɛgbɛbɔti london britain ɛgbɛbɔti ugbo french ti french ludo owu ma kɔ abi gadafi ti britain ludo owu ma kɔ abɔ ɛɛ eh, sadamu amɛrika atako ya britain mi na kadɔgba gɛɛ tɔnibila ba. òun kàdọ́gba gẹ́ẹ́ òyà ogun pàkó yà á yọ àwọn kó wàdú màmá ìkó wàdú màmá kúrá ni adúgbò àgbà ìkòdú ẹtìlì kẹmọ àìpẹ ẹkọ ẹka àbúrẹ ká gbogbo rí ẹkọ kẹdẹ àbúrẹ àbálẹ ẹdọkọ àbálẹ ẹkọ ẹyà káyé ẹni ẹni smartphone ló google ẹ kí tony blair and islam. Tony Blair and the Holy Quran. Gbọ́nà pépà dúgì náà ní kó jà ní Kùránì yàwó àgbà Yeah, well lọ́nà. Tony Blair yàwó arakú ogun kì lídì yẹ́ kí kó ko kò jì Fadam. Ṣé Amẹ́ríkà lídì ìyàn tí Afghanistan tọ́ ọ́ṣẹ́ mi ní Mìsánà kò ní títí tẹ́bí gbé. Àmàyàn àmì káàbìrì nọ̀wẹ̀ kí Mẹ́kà na abu sufyan ya megbo ni kami ten thousand kwane ama mi yiwa mana mi soja 3000 collaborated banu qatafan ami yu lepiti boga banu qatafan ama kwani bi amanu no. ẹbọ dàgbàdé mà kókò ya níbi tọdún mà níbi góòlò mà múdùnú yẹ ẹbọ mà ń wà ló ń muhammadu ọyọ dẹ amúdà ní kígbàdé ní wọn tọdún ìyàn kó nàkí pẹbọ náà làwọn kẹka nyalun agbo yá máa mà dóde kí òye iná ibùnú ibùnú hasan

o ma ń wà mí sọ́yà 13,000 dákùnmá wájú máa ọjà rẹ̀ ma lè ma ẹ̀wọ́ ma ya ẹgbẹ́ kọ ma ya kẹrẹ bó bẹ̀nu kọtafán ọ̀nà yí ma ma dúdú kí ròyẹ́ ìnà ẹ̀hùn dúkọ̀ nà yí wá kàwọn agbójá bó bẹ̀nu nàbí ìrùwá kí wá kàwọn yí bá ẹgbọ́kì gbọ́kì dá yọ̀ náà rẹ̀ todi igbọ́gẹ́nẹ̀ ilẹ̀ tó jà nẹ̀mẹ́kà kí yá ọbọ́ mẹ́kà nọ̀ ẹ̀ kámẹ́wà kó jàbá níbi kó ìdá ó yẹun ìyọ́nà rí òun ti jí òun ṣe ìyọ́nà òre bíọ́nà ni mànà yóò mẹ́bì náà bíọ́nà ni mànà ọ̀nà kò pàrà wáwẹ́ ọ̀nà kò wá nẹ́ra nù yá nẹ́gbọ̀n ẹlẹ́ kó ń di làbárí ọ̀yẹ́wẹ́ bí wọn

ngi dama ona rege ne baduke ame adaba hapa la ngama nele imu imu kola kene abogi awola che kia tukola wonge ne imu kologe ne le dunyalu ejudu ne jamona ola tu kia kai aboyi mai hoye iba ijenyo wono lóhun ilé níbi muhammadu òǹẹ́lẹ̀ náà pọ̀pá ẹnẹ gẹ̀ẹ́sì ayánà ẹ̀lẹ́ náà tẹ́nẹ̀ kàmẹ́ àṣàmà ẹ̀lẹ́ kanẹ́ akẹ́hìmọ́ ọ̀nẹ́ náà yẹ́ ọ̀bọ́ kàmẹ́ máa ní 2000 nínú bó kàmí sọ́yì ẹ̀lẹ́ máa yánà 1000 nínú kàmí sọ́yì àkẹ́kùn mẹ́kàdá 10000 pọ̀ọ́gẹ́ máa ọ̀nẹ́ 3000 támàkó máa yún bẹ́ẹ̀lẹ́ ńgbà muhammadu ẹnì kan àbá nugbó kẹ́ àpín àbẹ̀kún wa tẹ́nìkú ẹgbà kúọ̀wé nù rògbò ọgbẹ́gbàkọ̀ ẹnẹ french kìkógu dá wọ́ oyin gàdábì àmì káàbùrì tó máa tẹ́lẹ̀ nù pẹ́ kó oyin gàdábì káàmù nígbò fún máa kó yà bó má àbó britain dá kóòmù amẹ́ríkà dá kí kóòmù akéwé òyà ń kẹ́ kótó amẹ́ríkà dẹ́kẹ́ eh, mbó dá kí máa kóòmù ike màmá tẹ́lẹ̀ kí máa yẹ́ ní ike yaba mɛ don ya yu yakobo afghanistan ojalo ŋun ye le ba mɛ abɛ ko ŋa ba mɛ aba mɛ ya yu ya iraq yo ŋa ye le ba mɛ abɛ ka abɛ ko ŋa le ba mɛ tɔnu yi ŋa yɛ o ye ŋa yɛ do yi gadabi gadabi yɛ ŋa mɛ òun ko ŋa ti france ko ŋa fi colonize ami neighboring country africa kpako òun ŋa wòle adu ka gadabi yɛ e ma ma lo do tɔnu amɛ agbɔ la lɛ eŋue

iyo medina tuna iyo medina tẹmu yìí ìtuna àmọ́ káàbìrì pa kó manupáyú madaretian peninsula amátóde bámi yú máa lójọ́ àmọ́ bàbá kejì minority màmá yóò nú ní màmá kó rẹ̀ ọ́ọ̀dùn ọjọ́ ọgẹ́lẹ́ máa wọ́ pàánù ogun kígidọ́ kígidọ́ kígidọ́ kígidọ́ kígidọ́ mbeki lọ́wọ́ lódúdú mbeki lọ́wọ́ lánẹ́ ẹ̀rẹ̀rẹ̀ níbi yọ máa kọ́ ya tá àmá pàpà mẹ́ ayé yú ogun wá dẹ̀ ogun àmì káàbìrì kó dáa dẹ̀ ẹ̀hùn mẹ́lí salman al-faris yẹ́ ni ń gbókì ṣùgbó uwo lè wòye dàkadẹ̀ ń gbókì sọ́nà gbàníkẹ́ lẹ́ à mọ́ ẹ̀hùn kàtà tó yá ni wà faris ọ̀hẹ́ ilé ọ́ màmá àníkẹ́ dábàá náà hẹ̀lẹ́ nà bọ́ẹ̀ ibe dẹ́ ibe dẹ́ ibe yíò tabalẹ̀ ibe yíò tabalẹ̀ nẹ́gẹ̀nà owó pẹ́lú yíò ní máa nẹ̀ wà ẹ̀rọ mẹ́gbẹ̀ẹ́jì ọ̀nàbọ̀ méjì kípẹ́yìn máa rẹ̀ wà ẹ̀rọ mẹ́gbẹ̀ẹ́jì ọ̀nàbọ̀ méjì kípẹ́yìn salmanul faris gidẹ́ jẹ́ nù pààyàn yọ̀ ẹni ẹgbẹ́ anúyí gidẹ́ ó yẹun agbá máa bàbá ju ọjọ́ mẹ́ta màyáwọ̀ ẹ̀ ọjọ́ ọjọ́ mẹ́ta mánu mi rẹ̀ mọ́nù manẹ̀hùn dúé lọ́n máa nẹ̀hùn ìjẹ́ màdínà o mẹ̀dínà tánà máa wá jọ ọ̀lá ní yóò mi na muhammadu dé ha máa wọ ẹ́ anẹ́bì pọ́láun yà ní pàkìtì gbẹ̀lẹ́yìn adàhó yà gbẹ̀dígà adá pọ́láun muhammadu tó dáhùn ogun kàmíkàbìrì ìwọ̀ kàbàpá líyìn ní ìtẹ̀yìn ní ìtẹ́kò èyí kékeré òun àríyìn ní dẹ̀ èyí kà gbọ́yìn ní ìtẹ̀ kékeré òun dẹ̀ ọkọ̀ ẹlẹ́gidẹ́ rẹ̀ tọkọ̀ ọkọ̀ náà pọ̀wọ́yún rẹ̀ yìí onugbe ń yé ọkọ̀ alájẹ́ o ọkọ̀ ọmọdé rẹ̀ tọ́ ẹ̀ẹ́ ọkọ̀ ọkọ̀ òun yàdẹ́ rẹ̀ dọ́kọ̀ yìí. ami kabiri tanuja mapa mana bomba ma papa yi amano wa pari le kami terrorist delo ami terrorist delo amana bombu ma mo na kuma te amano wa pa amana la na ogu mana nya ma pe yun la godo an ogu e goda mana mana no ogu yeke yeke la gbɔgbɔ mɛ bɔn bɛ bie bie ne du ma ma tu kɔ kuma yu zo ne oyo ne wi le yin biri du yɛn tse yɛn ke ya ka yɛn ya na ma ba kpa gbo ka ɔmɔ le anya dzi bɔn bɔlɛ ma ma ne du nga ma ba kpa ma kpa united nations nɔ la du ya ko yi ŋu abi de fe gbɛlɛ dɛ tɔw bo yi de yi kuma na wa yi ŋa nibi ba mi sa hã be ŋu mɛ ma da.

ńwọ́n àgbọ́ kàkà mẹ́ka apá ka yá ìmá dàgbàdé àpá mẹ́ ní mẹ́wọ́n mọ́ ọdún tó mẹ́yẹ tún àbí sáàdùgbùn òbá dàpẹ́ nàbẹ́ nàbá mẹ́ lópin yá tàbójú mà nínú ọlákàgbọ́ ìdẹ̀ ó tó tí yìí tí ẹ̀yà bẹ̀kẹ́ mi màmú mà òun sáàdù ibùnú ọ̀bádà òun ṣe rèé mà ní dẹ́tàkì gbàdí ní ìsìlámà yìí òun onúgbò ìbùsá yẹn ká màmá bùsọ́lá máa rọ̀ ya ló mọ́lẹ̀ máa rọ̀ àmà àgbóògà kí ka ẹni ìkú dẹ́gbẹ̀rẹ̀ owó èyà mẹ́yìn kàmẹ́kú èyí kàmẹ́yìn àgbàdí ní ìsìlámà ma ìdàbí àwọn níbi àníbí àkòwẹ́ gbọ́ ọgẹ́lẹ́ ní ẹ̀dẹ́ àbóyí náà kígidọ kígidọ kígidọ kígidọ kígidọ ewọ́ kùmà náà ma ọmọ yọ kàmàdódó aléhi la'anatullah ọjọ́ kí una déètè bá káwọn náà ewu náà jáhàn náà máa gbókè dálé báyìí yìí unú ọjọ́ kí rògìrì bó má nìyí òun sí warrior great warrior àbí ìdágò ti ìjà ọ̀la rẹsọ̀rẹsọ̀ ọ̀lẹ́ ọ̀rọ̀ yìí rẹ̀ káàbìrì kìdẹ́ yìí ìmáàmì túrùpù ń kóró bì màdé galọ̀ hẹ̀ lálẹ́ màá gbogbo kìbùgbó má amma tana uja jeje ne make imu bele to rubi ya nyala na tu bi ya ah, yule rawalo ve mu roko pi ateye ke abe on ki ko je gbe tero genele hata mo abu o mo abu jahili ikramatu ideu ma tole won ngo doko tuma bi mamuradu hajo awati aya mu boya nibi kama amma kama je cha be ma dogba abayo ọgbà níbi àmì sàábí ẹ̀wọ̀n gẹ̀nẹ̀lẹ́ àyà àmáàtò ìdílé ǹkà níbi kà káàbìrà bò hírísọ́rísọ́ ọ̀la tíṣáàkì dẹ́wọ̀lẹ́ ọ̀dídídílídí iṣọ̀dí dókò lójú àyà àti kí gàbí ẹ̀rì wọ́n fẹ́ sàkáfìrí yìí ohun kìkì ẹ̀yà àdọ́gbà anẹ́bì ní àlíyù tí wọ́n àlíyù tí mọ́ tọ́tí tí kí yẹ ká àlíyù wẹ́ tí ọnùkọ ọmọnùkọ wẹ́tẹ̀ òun ẹ́tẹ́ nìkú wẹ́ kú tíyàn bá ń ya òun wẹ́tẹ̀sù bí ẹ̀nà múnà wọ́n á tẹ́ ni sẹ́nà àlíyù wẹ́tẹ̀ sí yọ tọ́dọ̀ òun pá wẹ́rọ kọ́ àwọn mẹ́wọ́ anẹ́bí ọ̀rọ̀ òní jì fẹ́dínà alìkù yọ́rọ̀ òní jì mọ́ bẹ̀rún bí i mdùtù yọ́wọ́ wẹ́fẹ́sì abdulwood abdulwood gidá inú ogun dúyẹn dúkì fèsì wọn ní ẹlẹ́bàkẹ́ ma ń kọ́lẹ̀ ní mi ùyà dúkì agbọ́nù màmú ọ̀ka èyí fi fẹ́ náà lé sai na liyu ji mato ko biya wanne mutum bismillah ma kai abdu sayyidina liyu yani inni ad'uka ila allah wa rasulih aslim udaka mislamu ba da baba ji ya bi kabri ji de do do islamu da ẹnu ekò ẹka ilé máa atsánà fi píp kò máa atsánà òyà kété ebutu òyà ọkọ ẹla méjì kìdá kì wá ebutu kì ebutu kì wá tẹ máa lé abudulmudi máa lé sẹyìn náà lé ama ma yà ebutu tá kù ebutu kì náà dà yẹ ọ̀gẹ́dẹ́ kéé àti ẹ̀dọ̀ náà

ẹnẹ dẹdẹ hmm, mẹjọ àyàrí dà ọwọ́ ìgbìmọ̀ wọ́n ọwọ́ ìgbìmọ̀ anẹ́dù rúlé ma anẹ́dù yọ́la ma yẹ ìtùpá yé ma anẹ́dù gbábà ló yọ́ ọ̀rẹ́ ẹ̀lì ọgẹ́lẹ́ ma rádà bẹ̀ ma kí làbárẹ̀ àwọn àbọ̀ ma. abdulwudi kutila kutila abdulwudi abdulwudi kutila. màtí ni rakú abdulwudi na mẹ́dúkà ẹ̀mẹ́ pàlíyù bí nàbí kọ́wọ́ lébe ọ̀nàbí ẹ̀rọ oníjẹ́ lọ́gbẹ́dúkà lọ́tẹ́rẹ́ lọ́wọ́ ọkú ọlọ́dún mẹ́mú ẹ̀nẹ́wọ̀ jọ adágó ríṣọ́ ríṣọ́ dágó kìrẹ́ yìí àgóhùn inú bèèrè páyó ohun òṣìṣì lóyí káhùn oyíjẹ̀ díjẹjẹ́ lẹ̀ bí èrè mú dágó lóyí ogun abẹ́ kì gbẹ́yàn gbó yíyọ̀ rìí

agbamadi ọha ịgwa ịnaghị wa hapụ egbe ma na agwa ọha ọyọ ogwu ya mo jigile gudu alọ yẹlẹ madi ọha ịgwa abdurrahman bin aw ọwọ bụ ka ma dẹ ma ọha ịgwa kere bụ kuta ka kuta lẹsẹ lolo efu gbaa diga duk ma dẹnu diga agogo jẹ ya mu na ọwọ. mẹ́ẹ̀ká amóhìí ẹ̀wọ̀n yìí ká ńlá níbi mọ̀mọ́mọ́dù amóhìí ẹ̀wọ̀n yìí ká ńlá níbi mọ̀mọ́mọ́dù èkó ilẹ̀ máa dá níbi ọmọ wa ká níbi kí wá gidi gà yìí ìnáwó kàkà dọ́jọ́ ká lóun ti jábìrì ibn abdullahi ansori mẹ́dọ́dọ́ ká gbọ́ jábìr bin abdullahi yẹ́n náà kò ń dojú òdo ẹjọ́ wọn kú àníbi as a result of ẹ̀hùn ebi ebi àgbà níbi ebi pọ̀ gbogbo òjẹun dẹnu mi dẹnu ogun ike kpanyane kia ogun kide komi ŋu du kane fio awa kide dididida wawa tso ogun kuma ati ma lótu yi ma atanu jẹun ise nu kuyi anabi todeju kiaju anabi mukuta dumaye a yikuko jabiru ngun abdullahi leke ndio myakubeju anabi oje ibi pogogo ikewo jimeure eda jimewo eke kanga moto jamani kubo yongine na memele kaki na ukadomo jani ibi bona gogo ilu jeun jeni todeju kiaju mukuta ko yibewo kaki chikolo eh mama to jamani yamani obata obata ji yi eh? jabir ibn abdullah yonge ne gida ko leno ngale tu ngale tu ngale tu yin boya ujaw yin ujaw ma undama yaw ga dina ni sha'ir sha'ir ta gode ma ko ma ta shomo egwan shomo pan omu ya pa yaga yaga bọ́mọ̀ ó dùgbé kìmányá ni ìyẹ́wò tán ìyẹn nìtọ̀ ìmọ̀mẹ̀wò ìjọ ṣùkọ́lọ́run kẹ́wì kẹ́ àwọn máta ẹ̀wọ̀n ìṣe ẹ̀wọ̀n lẹ́kì kàwọn níbi kọ̀nà àzábìrì yẹ́ kẹ́ kàwọn yẹ̀wọ̀n ẹ̀rẹ̀ rẹ̀ ó yàwọn ìmúdùgbù náà náà yìí ìyàyè pa tẹ̀lúkálú ọ̀gẹ̀nẹ̀lẹ́dì àkáyé anábíyàn ya muhajirin ya muhajirin na wọlé ansar ọ̀chaka mẹ́jẹjú abọ́mbà kakún bí mẹ́dínà kì yẹmí mẹ́kàkálú kama ya jùjẹ́ o ewu àdọ̀ yọ jábírù ewu múdáhù ẹgbẹ́gì ẹ̀ òjẹun tí kí ń anábíyàn anábíyàn bẹ́ẹ̀ kẹsí irun òjẹun lẹ́jọ̀ wẹ́lẹ́ tọ́ abẹ́jọ àníbì kan bí yẹ wọn àtẹ̀ló ewá kí àwọn séjú kí létíjú owó àbúlà mẹ́wọ̀n àjòrò nà papọ̀ kọ́ máa sárùn wọn wọn níbi ẹ̀ka mẹ́lẹ́dáyò yóò bẹ́ẹ̀ lè fọ́ máa kàmẹ́lẹ́ àkùjẹ́ mọ́ àdáyé òun kàmẹ́lẹ́ àníbì àfẹ́jẹ̀ rẹ̀ yani itru itrukiha fil bur burmu tó yàwọn lẹ́nà dé ànádẹ ọmọlẹ̀ ẹ̀lẹ́ ibi àdéhùn ṣàtún ti ṣàlẹ̀ múdúwá mọ̀múdúwá àníbí ìmájà kọ́dá ìmúbọmẹ́gbá ìtì ilẹ̀kì ìmúbọmẹ́gbá ìtàn yẹ́hùn yẹ yúkà òdẹ́ ìyẹlá ìyẹlẹ̀ owó kọ́dá jìnà àbáyémúdúnú àmẹ́mẹ́gbàmẹ́lónà yájú ìwọ̀n kọ́dá ìmúdúnú bẹ́ẹ̀ amẹ́mẹ́fà mẹ́lú mẹ́nájẹ́ anibi na kọ́dá òyẹ̀wò ní sọ́wọ́nà anibi ní yẹ̀wò ya kọ́dá ìmúdùnmú bẹ́ ẹ̀wọ́ dàbí kò yẹ̀wò ìdálùkìdẹ́kọ́ ìwọ́n dàbí wọ́n ń yan abẹ́ òun tẹ́ ìmúdùnmú bẹ́ òyẹ̀wò wọn lọ́gọ́ tẹ̀wò àmì sọ́jà kí ló tí táwùzà ní òyẹ̀wò alẹ́jẹ́ nẹ́ kàpẹ́nẹ́ méjì omewo dogbe kìmọ́nyá ní ẹ̀yẹ́ òun níkì dẹ́ àbó ìdé yẹdé yẹdé yẹ òun máa kọ́ gbáà jaabiru bin abdullahi yóò ŋɛde yóò abe o gba yẹwọn aku yẹŋɛ dɛ kò ŋɛ do ɔgɛlɛ ŋɛ dɛ ami diɛ yé wɛ lɛ kɔ yɛŋɛ dɛ kɛ dɛ kɔ yà kàmɛ du jɔn lɛ dàbí ti yi o kàmɛ diɛ kàmɛ dùn budu kɛ dàmɛ mamudu zumu kɔlɔ umda biteke dohe yeda biteke dohe yi ma akara boku te lelomo ehu kide okuta lomo ehu kide kide kide yi ki uma diga pabie yi mami diga ido amido pabie yi kokuta ma ati sagbe ni ma eto bako amoyi kanga ni

akutuki donya níbi ọmọlẹ́mẹ́ alọ́wọ́gbọ́rù ọlọ́lá akẹ́bẹ̀rẹ̀kà níbi páyì sàlọ́wọ́ akẹ́bẹ̀rẹ̀ máa pàwọ́ gbọ́ owó jẹ́ nǹkan máa bàbá iná sára ní aníbi wọ́n ti tí ganyá tẹ ẹ̀dẹ̀kẹ́ yìí ìdúwọ́lá òkúta ìkó une bulululululululu une kí adùn gidẹ́ is supernatural ebi yìí yọ ọlọ òkúta tsọgbẹlẹ ń na tsa dẹm ń na ti kpó du kpó fúanẹ pẹ odúgbò wánẹ kí mánẹ gbà yọ paa kpako màtàlẹ ọgẹ lẹ nàbẹ nàkó màmá yìí olùmẹ ta kà níbi dùtì gà níbi ẹ wó gbòòrò onu jìlọ fíza ẹ ọdọ ọgọ tata kàdà màmá yẹ màmú gbókè lómẹ ó yá nẹ má gàba díẹ ó yá nẹ paris kama ti superpower ojú ẹ̀mùdù ń àmà kó yá ni máa lẹ́ gàbá dé ojú ẹ̀mùdù ń jà pàpó kàtí ni ó yá ni lẹ́ ẹ̀ẹ́dì ọ̀hún àdí nìyẹn ń dábàá ń ẹ̀mọ́ yá ni lẹ́ pàpá ní ìsinmi pàpó. umekeji kò lè ó yá ni gbogbo gbogbo kìtẹ́ka dé ọjọ́ mú jàmá tó yá ni ma tó kpáyó ma tẹ̀ ŋarí zikì ma ọjọ́ ẹ̀ ma mẹ́lẹ́ kó dàmá yẹn kó yín ọwọ́ pàwọ́ ẹ̀ mẹ́lẹ́ dọ́n dàn kpákó tsaka dó abá ma jọ yìí. ẹ̀kẹ́ ta ọjà ni ọjà ni sàm gabadí ahadọ̀rọ̀lì mọ́ọ̀t palestine jordan lebanon gbogbo kìtùgbò lẹ́kọ̀ọ́ kó tsaka do syria ọjọ́ ẹ̀ mọ́jà ni lẹ́kọ̀ọ́ kpókó.

atọ́lẹ̀ ẹlẹ́tẹ́ àkẹ́ẹ̀ta máa a máa mímú náà fi kí a lóé màpá màkáàbìrì àjẹ́dé àyàgbáyà wọn ẹyọ ọgbá tí wò kà májọ àmájútà pé jútà ẹ̀yà nípa ebi òwe àjẹ́kẹ́ máa màkó pa kana do man ke du ko e o oh, yanu de ko o ni nga ka ke mo nga am da america russia e eh, o oh, e eh, o oh, ya na mo ne le e ya ni a un be ki su papa e eh, de mo yo mu du le nga wa ko na le lo yi a to le le do po lo abe yi ye ge ye ge ke yo ya na arabu yi ama o na 13000 ama ko wa ama baba anyane 3000 na misoja ama baba anyane 1000 mama ko le ode nga nibi ya wa predict uma ko yu ya mudungo kaka mi super power mbe paris hubo rome hubo ami arab pakpo chakadu beki kisolo kama matagbo ya ne sham pakpo chakadu oyu empower le pakpo yu amele boda mange mudungo ngai wi hunai ìkéèdú káàkiri dídílídí àìbá òórè rọ átá òbí ẹlẹ́mọ̀ ya rọ á gbọ́gbọ́gbọ́gbọ́ ànìṣẹ́ náà rí ìkọlọ̀ ká ẹrẹ rẹ̀ ohun bẹ́ẹ̀dì bọ̀bọ̀ rádà bí táà màdé alilẹ́ ọwọ́ zóòrò ṣe màá ṣe ọwọ́ làásẹ̀rẹ̀ ṣe ọwọ́ kpɔɔ ikolɛti ahɔwɛ takolu kitu yanni anɛlɛ gata tobi mɛ n'oyɔ ɔwɛ madza da maman gbogbo olu yakotu yanni olu kikotu yanni jɛnɛ ka jɛbibili ya kakɔ olu tu yanni mɛ ati la asɛri no ami bi inna lillahi wa inna ilayhi rajiun inna li amanya ya adɔ la asɛri ko yɔna wo ya agodama mẹ́gbọ́n àmàtúkọ́lọ̀ sẹ́nà abìlázẹ̀rẹ̀ àdàmáyì màgàríbì ṣe mẹ́gbọ́n àmọ̀tọ̀ skúlù àríjì pépà sọ́wọ́n agbóbọ̀ sọ́nà àwọn agbóbi next week adìlázẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ bí màgàríbì ìrọ̀lẹ́ àmàgù bọ́ọ̀lù màdé òkè bọ́ọ̀lù mama, màmá ọ̀lázẹ̀rì dọ́ ọ̀wọ̀ màgàríbì dọ́ta máa rọ mẹ́zúrù bí lázẹ̀rì èyí màkítà nà ọ́ kàtàùn ogun self defense kuma yádọ̀ ẹ̀wọ̀n kuma gbéyàn agba frustration yóò lo ogun kìdánà níbi mẹ́lẹ̀ gbéyàn ngbìtàkì à ń kèrè pé dẹ̀ pàbí ẹ̀kọ́ làrá gúdà rátò lè rí ọgbà níbi àbáyọ rẹ̀ láàṣẹ̀rì kìlè gúdú gbogbo kọlù kìtò yá nìyí. a níbi ẹ ó ó ó láàṣẹ̀rì bó yẹ wọn kọ́ ṣe gbogbo wọn lùtò yá nìyí. a níbi ẹ ni màlẹ́ àlọ́ọ̀ قاتلهم الله ملع الله بيوتهم نارا أجوكي ونبتني ما أجوكي كبر ما جنا سجلنا عن صلاة العصر وهو صلاة الوسطى mẹ̀síbà bó ìyẹun àkọ́sọ̀wọ̀ látàrí gbogbo ohun olùtìyánẹ̀dẹ́ yìí. àmì bìtí ni nàmà ń máa olugo ogun kuma ko aka mo ya ma pa mama ke o ma je do owu jokolo iba ani bi ke ndo ye le ye le ankele ani bi kwane kia na ma human o wola seri ki yan kuma de o he da gudu ye ade ko lo gudu o ni agukata wa mo atoluka panyi òbí pé kí pàtàkì yìí àti ti tètè ẹyìn ní o ayé ẹ pé báyà kàfà ya ẹgbẹ́ àtàyé àti ẹgbẹ́ tọ́ òyọ́ lálẹ́ ńlá ni. إذ جاءتكم جنود فأرسلنا عليكم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا أمري بكم سوجا ولملوتو تكما وجموجا فأرسلنا عليهم ريحا تقاه ببي أويكني هدوكي هوريكين هوريكين أولو يوكبي أبا يوكبي nígbà eh, da òbútò wọn máa dá àwọn òbútò mọ́kànlá hurricane àwọn kọjọ́ bí wọ́n amẹ́ríkà wá kó mẹ́gbẹ́ ìgbàdúmọ̀ ìyàkójú tó yá nà má bàbá tẹ́lẹ̀ kọjọ́ kí máa wò lẹ́gbẹ́ ọkọ́ àmì national kọjọ́ kí bá amẹ́ríkà tẹ̀yìn náà yọ náà rọ̀ amẹ́ríkà kọ́ra tó yẹ yọgbá òlànà àyà dùwà bọ̀tẹ̀ má yà é dùwà ìjìjà ńkùn mi fọ́ píkùn. ìjìjà ńkùn أسفل منكم وإذ زاغت الأبصار وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا بارك الله فيك أما أبو يا نبي محمد بيجور ديني بوبوين مريا إذ جاءتكم junudun ko

womin àtọ́ẹ̀lámínkùn ń gbòkì wọ́n tọ́ gánẹ̀ ewò mẹ́ mẹ́kọ́ ewò mẹ́ gbòkù mẹ́tù wà lókìtẹ́ ti gàgàrà mẹ́tì gàgàrà tó yí àmì sọ́jà wọn lọ mọ́ màwọn kù mọ́ òjì lọ mọ́ ìmúkù mẹ́rẹ́ dù kì sọ́gánẹ̀ mẹ́rẹ́ lè dù màmá mi sọ́jà sọ́jà àgùtọ̀ àgùtọ̀ àgùtọ̀ màmá kókò mọ́ òjì ayọ̀ mọ́ òyàdúdàgbàdé àmì pàmò mẹ́gbà nìyẹn dún tó dáhùn wọ̀ máa nákọ́ mú mínú ilẹ̀ àyùmínú ilẹ̀ ilẹ̀ àzízi hàmí má ti lérí dún tún pẹ́kùnmá ọjọ́ panibi hàn lẹ́bọ́ òdúkùnmá kó kà máa kẹ́ẹ̀bìrì ilẹ̀ jàmìyàn níbi fúgbọ̀ yàwó ilẹ̀ tuvuka nebi kukoda badola mame kuja bwana akakoba men kama yalo la mata nebi echana mana ngeche echa ma wọ́n yíyá tọ́lá máa bí ma wọ́n yíyá tọ́lá kú yàbá níbi ma wọ́n yọ ùtú dúgbò ká máa níbi ìfúgbò yà ma ò lẹ́ka jí bá bámi sọ́jà ọ̀la lẹ́wọ̀n yọ ká kí mi rí òra ọ̀yọ́ tèmíjì kàtí ń àmì ọ̀bọ̀ yà níbi muhammadu wà ọkọ̀ tẹ̀lé mẹ́rin mú gọ̀bal ngboke yugba tugo o ne na lo le tugo ki dugba ki ago e ago in zego te ondomo ego abuzoru te onde ugane ugane unugo nugo imugbo elio e, ne eju te pirata gu eju te pirata gu وبلغت القلوب الحناجر اون وبلغت القلوب amemwe done mungokwe done wigbo madoki hanazir hanazir sate oha go kona ngoyi ewu che pekonge edo wu kilegwo medu ewu du arogu darna tule ya ta te pakpolo me feso yo kakai wotazununa billahi dhununa ma ibek ma bayu don ibe ẹ̀pẹ́ yóò yóò yóò yòjì ibe ẹ̀pẹ́ ya mi mú mi ní mbéèkì nù kẹ́dọ̀ náà yọ́ àmàgbọ́ àkínà yóò mọ́ yọ́ kí ó ń àdó kẹ́dọ̀ bá dùn rẹ̀ ìmú kí káàkiri ní pé wọ́n apá tó dáadí ní gbogbo ìyẹlẹ̀ kí mọ́dé wà àṣàrẹ́ wọn wọn abogi sáàdì bí ní ṣùgbọ́dà mẹ́rìá amẹ́hàn ẹ̀hùnmẹ̀lé abókìdé yìí ka pàmà mọ́nú yà ní màyándalu dé pàmà káàbìrì kúmà kó yàbó wa mẹ́yà ẹ̀hùnmẹ̀lé mẹ́yà kàhúnmá àmà màmọ́ àmàkùmọ́ gbogbo yà jẹ́ lóbínú mẹ̀dínà pẹ̀lú ojú mẹ́ta ejú kàkímúdé abraibu ma kùí lóbínú dókànú yà ní àmà tí méyú ka dúkè màmá ọgbọ́ bù yà í jẹ́ kí bà tó bó pẹ̀ ní ilẹ̀ sí rí bábó àmì káfìrí máka ọgọ́lẹ́ka níbi kàwọn máa mẹ́ni yára sí lọ́la ọ̀la ikú ẹ̀ka yìí ugbo ọjọ́ ń ẹ̀kọ́ wọn ọjọ́ ẹ̀ka kú ẹ̀ka náà máa yí ìmúdùgbò ọjọ́ ń ẹ̀kọ́ sọmọ ẹnu ọ̀tọ́ àtà àmàmúgbà máa lè bọ̀ wọn níbi muhammadu prophet hudu kẹsẹ kẹsẹ níbi ojú wa níbi ilẹ̀ ọ́fíìsà níbi lẹ́ngẹ̀ẹ́ ka ilẹ̀ imúdọ̀ ọ́fíìsà níbi ńgẹ̀ẹ́ dùkọ̀lá inú wa àmúgbà ẹ̀yàn sọ́gẹ́lẹ̀. abẹ́kúwẹ̀ kẹsẹ níbi àáyí kàtàmú máa bó kẹsẹ fánà kàgbàdí ni ẹ̀ta máa wẹ̀ yé wa ńgẹ̀ẹ́ rèrò wa kàkẹ́ ó bògidẹ́ yìí máa yóò ya ẹ̀mí gidá bá yọ ẹ̀ǹkùnmáyà ṣùgbọ́ yìí ìjà ìjà ń inú yóò lẹ́gbẹ̀ẹ́ nge de yi yi mu nge kele nge se yo me wa a abo amo abo beni lotefan ma ya rasulullah ene do he ka ke ma to fi ka ni ba ki ma tu bo yo ni yi yi nga mo yo ma obe kama neba amache yeke udu kama no beche pamele kama che kama cho kujala ma mene ke kuba kaliyene ya dema ba obele na mandu fesa mele ame amata mamdo mali jana yon weda kuli ni bi yeto alhamdulillah alo <laughs> Ìrìn màlẹ́ràn níbi pọ̀ àmọ́ màmá yẹn tẹ́ túmọ̀ nínú àkàmẹ́ mọ́ alukóòrí tú mọ́ àmọ́ mọ́tò alukóòrí malẹ́kẹ́ ìdábà là máa tó ẹ̀ ọ́dẹ́ alukóòrí gẹ̀nu ma bú bùjẹ́ ẹ̀kọ́ la ma gbé bùtò bọ́ la ma ma ó ma dàbí bí àyàn lábà dàbí kí gẹ̀dẹ̀gbà kí gẹ̀dẹ̀gbà ó ma di kakú. <laughs> eyi ọmọlẹ́kùn máa jọ mọ́ yìí takó gu kíkánná ama ko yipa mali ojo dem da kangawa watazunnuna billahi dhununa makube yojo abeki chami mumini makube yojo ibe yo memele kado memele dupe ti ape kojo abe munafiki makokole bie bie ne yojo awon ti bek mape an so la ki kwalo ene ene ne insha allah karatu yojo ba nganya gbele eh yo ngbe kadele kadeni ni assalamu alaikum ورحمة الله وبركاته